Hi everyone, welcome to my channel. Ah. ṣẹ́rẹ́ àwọn ọmọ Yorùbá tẹ̀yìn sọ yẹn àwọn ọmọ Yorùbá kì í ṣe gbogbo àwọn alẹ́ káàró jire Yorùbá o ẹ má sẹ o kì í ṣe gbogbo àwọn alẹ́ káàró jire ní Yorùbá àwọn táwọn ọmọ Yorùbá ń lè fẹ́ bí tá a gbọ́njú bá tá a rí ńgbà tá a dàgbà tá a ti lọ káàkiri tá a rìtáyà wálé tá a mọ̀ Yorùbá òun làwọn Ọ̀yọ́ Ọ̀yọ́ speaking ló ń jẹ́ Yorùbá àwọn Ọ̀yọ́ speaking ní. Ifẹ̀ wà Ìjẹ̀ṣà wà Ìjẹ̀bú wà Ìgbónà wà lóríṣiríṣi ṣùgbọ́n ohun tó kó wájọ ojú ẹ káàárọ̀ ẹ jíire bí o ohun tó kó wájọ nìyẹn Yorùbá èmi ò mọ̀ túmọ̀ Yorùbá o bóyá ó ní túmọ̀ bóyá kò ní túmọ̀ èmi ò mọ̀ ṣùgbọ́n tá a gbọ́ ni pé Gàmbàrí kan ló sọ àwọn Ọ̀yọ́ yẹn bẹ́ẹ̀ tán máa lọ láti Ọ̀yọ́ Aláàfin ṣé mọ̀ pé ńgbà kan Ọ̀yọ́ Aláàfin gbòòrò gan-an ìjọba ẹ̀fẹ́ gan tó dé Ghana dé Sierra Leone dé Kútọ̀nù káàkiri káàkiri ó gbòòrò gan so wọ́n máa ń lọ ṣòwò pẹ̀lú àwọn gàmbàrí yẹn ní Sokoto so ẹ̀yìn agbọ́pẹ́ emir Sokoto kan ló sọ àwọn oníṣòwò yẹn ní Yorùbá Yarba bá a ṣe gbọ́ ọdún tán ni ẹni tó bá dẹ̀ ní rárá kọ́ńtọ̀ kó tọ́lẹ̀ là kó dẹ̀ sọ túmọ̀ Yorùbá yìí ṣùgbọ́n káàárọ̀ òjìrè ló yé èmi dáadáa. ẹ̀ẹ́n gbogbo àwọn ọmọ káàárọ̀ òjìrè tó wà káàkiri ayé wọ́n ń wá bì adẹ̀ ń ṣe wọ́n dáadáa ẹlòmíà ló ń fẹ́ join wa join kò sí kò sí gbọ̀ngbọ̀n kan bẹ́ẹ̀ a máa fẹ́ rọ̀bọ lójú tó ló lè jẹ́ emèrè tó bá tẹ́mèrè bá wọnú lé ọmọ asá síta láì bọ́ lójú torí kì í ṣe nǹkan tí ẹ̀yìn rí tèmi rí tí bàbá àgbàlagbà yẹn rí tí bàbá àgbàlagbà yẹn rí lòun máa máa rí ìran ọ̀tọ̀ lòun máa máa rí ìdí tá a fi ń bọ́ wọn lójú nìyẹn ẹ̀rọ la máa fi bọ́ lójú ẹ̀rọ la máa fi bọ́ ojú ẹ̀ so that gbogbo tó fẹ́ rí yẹn bàbá kákó lójú ẹ̀ a máa fojú gidi àjọ máa fojú gidi ríra wa ẹ ìdí nìyẹn irú ohun tó jẹ́ ìyá ọba yìí tí ọba tí bí ọba ọmọ bí ọba obìnrin yẹn bá ń sọ fún. ìyá ọba gbogbo obìnrin tó bá ní ìlànà lọ́wọ́ máa bí ọmọ kọ́mọ ẹ̀dẹ́ máa jọba bàbá wa ń bí gbogbo ọmọ tó bí ọba ló sọ wọ́n gbogbo ọmọ tí bàbá wa bí pátá ọba ni wọ́n gbogbo ọmọ tó bí pátá láyé ọba ló sọ wọ́n ọ̀hún náà ni ìlú tí bàbá lóde kọ́kọ́ dá ìlú sílẹ̀ lálẹ́ ẹ̀fẹ̀ ń bí ńgbà tó rọ̀ ìgbà tó ń bọ̀ láyé ó kó gbogbo àwọn fámìlì ẹ̀ bọ̀ ó kó wọn bọ̀ now now ìgbà tí ó ń tó sọ àwọn ọmọ lórúkọ àwọn tó sọ ní ní orúkọ ní ìwàrun ọba náà ló sọ wọn o tó bá jóbìnrin a ní yèyé gbogbo ọmọ tí bàbá wa bí ni tẹ bá ń gbọ́ tó bá sọ pé ọba kéré kéré kéré ọba pọ̀ ní ìdìta àwa ìdìta yẹn ó sẹ̀ di ó sẹ̀ sọ ìlú wa ní ìdìta ni ìrànjẹ ló ń jẹ́ láyé àtijọ́ ìrànjẹ ni ẹrùngbà tí tí ìlú tú tá a lọ tá a fọ́nká lọ sí Ifẹ̀ Èsùn fọ́nká lọ sí ìlú Ìgbò fọ́nká lọ sí ilẹ̀ Ìjẹ̀bú àwọn ọmọ wa mi ò wálé mọ́ àwọn tó ti ń ṣàgbẹ̀ tó ti ń sọdẹ lọ́run tíbẹ̀ ti san wọn ò wálé mọ́ so ìgbà tá a wá padà délé ní wàá sọ bẹ̀ ní ìdìta ní ìdí mẹ́ta so ìdìta yẹn dẹ̀ nítumọ̀. ọdún gbogbo ayé ni. ìjọba sọ ipò tí Ọbàtálá tó kó nínú ọdún ọlọ́jọ́. ọlọ́jọ́ ohun tí mo lè sọ ń bẹ̀ tèmi gbọ́nú tanu lé ni pé wọ́n pe àwọn mọ̀dé ọlọ́fin kan ní lókolóko ṣe ẹ̀ mọ̀dé ọlọ́fin ẹ̀ ọlọ́fin ṣá ẹ̀ta lọ́lọ́fin ọba lọ́lọ́fin ọ ni fine mọ̀dí ọlọ́fin àwọn tó ń sáàfù bàbá àwọn pátá bàbá àwa ti wa aṣọ òbúra lásán ni wa àwùlò ngbà wọn pátá ẹ̀ tẹ́ pé bí bàbá jẹun lónìí wọ́n mọ oúnjẹ tó jẹ kò sí tí bàbá ṣe wọ́n mọ àwọn ló lè sọ. So tí ọdún ọlọ́jọ́ bá dé wọ́n máa paradà wọ́n á dènyàn àwọn náà léfẹ́ wọ́n á kó sùn wọ́n á léfẹ́ fún gẹ́gẹ́ bí ìtànṣe wà ń gbà yẹn gẹ́gẹ́ bí ìtànṣe torí bàbá tí wọ́n ń tẹ̀lé Ọ̀rúnmìlà abẹ Ọ̀rànmíyàn tí wọ́n torí rẹ̀ ṣe yẹn abara méjì ni ó pupa ń bì kan ó dúdú ń bì kan ó kó ẹ̀gán ó pín sí méjì òun wọ́n ń tẹ̀lé àwọn ọmọdé ọlọ́fin yìí dẹ̀ rèé òrìṣà ló bí wọn o ọmọ òrìṣà ńlá ni wọn o láyé àtijọba àti gbọ́nú tàn wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ dé bí tẹ́ bá ti jáde lọ́dọ̀ bàbá wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ dé ọ̀dọ̀ òrìṣà wá gbàṣẹ ìgbà iná tó máa padà sí palace nẹ́tẹ̀ẹ̀sẹ̀ máa tó máa dagbó lọ wọ́n máa dagbó lọ wọ́n máa da lọ da òrù bọ̀ lọ da òrù bọ̀ so ti ń yé ń bẹ́yẹn ẹ̀hẹ́n ní gbọ̀dọ̀ ọlọ́jọ́ yẹn dẹ̀ ẹ àwọn tí mọ̀dé ọlọ́ọ̀fì bá nà ànàgbé ni o bẹ́ẹ̀ tí ò bá gbẹ̀rọ̀ nínú kó gbẹ̀rọ̀ ń bí tàbí kó lọ gbẹ̀rọ̀ lọ́dọ̀ wọn tí ò bá gbẹ̀rọ̀ ó bọ́dún lọ nìyẹn ọlọ́pàá kan ò mú yàn sí yẹn wọn dẹ̀ ń dédé náà yẹn o wọn dédé náà yẹn rárá nítorí pé sẹ́rẹ́gbàtà kó dání yáyáyá yẹn. Ya, ya, ya, torí àwọn èṣù kú ni sẹ́fọ̀pá náà máa ń lo ìsànú ilé ìbá máa ń lo ẹgbà kì í ṣe pa torí èṣù kú ni àwọn tí kì í jẹ́ kàdúrà ẹ̀ nígbà torí wọn ni torí ẹranko máa wá síbi ọdún ọlọ́jọ́ ẹja ń bọ̀ ẹyẹ ń bọ̀ èèyàn èèyàn tó ń gbénu gbó tó ti dinú mọ́lẹ̀ síbẹ̀ gbogbo wọn ló máa bọ̀ ní sọdún àwọn èṣù kú yẹn tẹ́ bá dẹ̀ ti dé gbogbo wọn ló máa fẹ́ wọ àrè wọ́n á fẹ́ wò fí pé ṣé ṣé nǹkan táwọn gbé lẹ̀ gbà yẹn nì sóhun rè kíní dáadáa yìí wọ́n á fẹ́ gbé e lórí ẹ̀ bá a ṣe gbọ́nú tán ni ṣùgbọ́n tó bá ti rí àwọn kan tó ti paradà tán rí bí àwọn tán kó ọ̀rẹ́ dání tán kó ọ̀rẹ́ dání tán bọ̀ tán bọ̀ ṣùgbọ́n àwọn náà máa tún gbé nǹkan míì dání o wọ́n lọ́pọ́n tán gbọ́dọ̀ gbé dání o tí wọ́n bá gbọ́pọ̀ yẹn dání ọlọ́run ní járí o àwọn náà lọ́pọ́n wọ́n ní gbogbo nǹkan ṣúra ìbàǹtẹ́ máa wà lóríṣiríṣi so báwọn bá dẹ̀ ti rí ọ̀rẹ́ lọ́wọ́ wọn tán rí nǹkan àmì wọ́n á sá wọn ò ní súnmọ́ ọ̀ ni wọ́n á máa wù lọ́ọ̀kan ṣùgbọ́n tí wọ́n bá gbé nǹkan yẹn dání tí wọ́n mọ̀rẹ́ dání tán tara wọn jẹ ọlọ́run ní járí ọdún ọlọ́jọ́ ọlọ́jọ́ tá a fọjọ́ fún ni bàbá máa wò dáadáa ọjọ́ tó lódùmarè dálé ayé la lè pè so olódùmarè ò ní dá wa láàmú kan wá balẹ̀ ah sera àwọn ọmọ Yorùbá tẹ̀yìn sọ yẹn àwọn ọmọ Yorùbá kì í ṣe gbogbo àwọn alẹ́ káàró jíire Yorùbá o ẹ má sẹ́ o kì í ṣe gbogbo àwọn alẹ́ káàró jíire ní Yorùbá.